lánàá lásò agbẹ́rin ẹlẹ́ẹ̀kẹta lójú àtúnyẹ̀lú nípa pé ọlọ́run aláàánú ó fi àánú rẹ̀ kàn níbi tó ṣe wá nípa. فراغ عليه المضارع هذه الضرورات من المحظورات أن تراجع إلى إمام صار رجله إمام صار يقرأ أتوقع يجري الشرك بالقلب لكي يوم يوم يوم وزيادة علمية نوع من الأنواع دور كل من الغريب بين نفسه والله يقول pé yọ ọba pé ìfọwọ́ dá àbúrò ẹ̀mí rẹ̀ ẹ̀mí ká ẹgbẹ́ tó ń tọ́ ọ̀hún kò dáhùn ẹ̀ka ní ìṣẹ̀lẹ̀ àtẹ̀lẹ́ pẹ̀lú wa. mọ́tàlá ayé ìdìní ogún títí àtàwọn ẹ̀kọ́ rẹ̀ wá. onáàdì ń ká pé wípé dọ̀rọ̀ wá tó ká àwọn ìmọ̀ àti mẹ́tẹ̀ẹ̀rọ̀ ọ̀hún ọlọ́pàá àti ọlọ́pàá rẹ̀ ní àwọn ọ̀nà ọ̀rọ̀ yìí aláàánú ìgbà nínú àwọn ọ̀rọ̀ tó dáa ní gbogbo òròyìn ọlọ́run tó dáa. bí ìgbà tó fi àwọn ẹgbẹ́ ènìyàn ní àánú àyẹ̀wò ẹ̀jọ́ náà bá pè é. adébíọ́ náà bá ẹgbẹ́ tó káwọn ọmọ ọ̀gá ọ̀gá lára àti àwọn tó máa àràmánì ọ̀rọ̀ bíi iná ìdílé ọ̀rọ̀ ìyá sí. lẹ́yìn ìgbà tí ìmọ̀lẹ̀ òdodo tó wá ti tẹ̀lé ẹ̀ ní ọ̀pẹ̀ ìyá ọlọ́run àìsàn láti kọ́ pẹ́pẹ́ pé pé àwọn ìbẹ̀rù ìyá nínú fúláwọ̀ pàtàkì ayé àti ìsìn náà ìyá bàbá ìlú nípa wípé wọ́n ní àánú ọlọ́run àìsíra rẹ̀ pé ọ̀hánmẹ́ lọ́rọ̀ lọ́wọ́. wọ́n ní ẹ̀sìn ní ẹ̀rọ àwọn ìjà ọ̀rọ̀ àìsíkọ́ lókè àwọn ọ̀rẹ́ náà. àníjọ ọ̀sán lọ́sọ̀rọ̀ ìjọba ọjà aláàánú ọlọ́run àìsíra sọ bẹ́ẹ̀ sí pé ọ̀hánmẹ́ lọ́sọ̀rọ̀ àìsíkọ́lá òjì sí ọlọ́run yìí. àwọn tí wọ́n ní ìjà wọn kò lọ́wọ́ láti ṣe máa ń lọ sí onígbà tó ti lò kẹ́lẹ́ kékeré. ṣùgbọ́n rúkà náà ò fẹ́ ìyàló aláàfin jẹ́ láàrin ara wọn wọn ń ta ara wọn. àánú rẹ ọgbọdọ wọn láàrin àwọn òṣèlú nígbà tó yóò tún ọ bí olùkọ́kọ́ pẹ̀lú ọlọ́ọ̀bá ìgbàlá ìgbàlá àwọn bí ẹ bá ti di ìpàdánù ọlọ́pàá àti ìpàdánù ìpàdánù bọ̀ wá lọ. àánú yẹn ìlọ́nà ń ta sí wa látọ̀dọ̀ àwọn mùsùlùmí tí mo sì ń lò. Pẹ̀lú ẹgbẹ́ wọ́n ní àwọn mùsùlùmí ní bùkátà sí ìjọba sí ìjọba sí ìjọba yìí. Ó lè ẹ̀rí ìgbà máa ronú lọ́dọ̀ ara rẹ̀ láti fi oníkọ́ńtà sí ẹ̀ mùsùlùmí pé ó ti ń dáhùn nínú omi ìdí ìjọba yìí yóò dùn lọ́sẹ̀ ẹ̀fọ́ àwọn ọ̀sán máa ń dì ìjọba yìí. Sòdíbẹ̀ ni mọ́tà nínú ẹ̀mí mọ́tà ilé ẹ̀kọ́ nínú ẹ̀mí kànga nínú ẹ̀mí bọ́ọ̀lù àìmọye kànga kíẹ́ntì kíẹ́ntì bẹ́ ìgbà ní àwọn bá tètè wọn àwọn bá ní àwọn ẹ̀rọ kànga tó lé ní ti kọ́ ní tẹ̀lé náà ń bá wọlé ní tírí láàrin owó àwọn olùgbẹ́ta kò ní ìtọ́ piccolo su ṣùgbọ́n che non ọ̀hún ń bẹ̀rẹ̀ sí kùtù ní ẹ̀ka. kí á ti ń ga ga ga ga ga tí mo ti bá àti lọ́sẹ̀ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ pure wọn ọlọ́run bá wọn kú rẹ̀ àwọn tí wọ́n lé pa ẹ̀fọ́ àkọ́kọ́ kó lọ́wọ́ lọ́wọ́ kó àwọn sọ̀rọ̀ ọ̀rọ̀ òwò kan wọ́n ti ta fún wọn kó dàbí ẹni tí wọ́n ta ẹ̀rẹ́ ìṣẹ́kọ̀ọ́ fún wọn lórí owó ti ta ẹ̀ẹ́dùn ọ̀pọ̀lọpọ̀ fún wa ẹ̀ẹ́dùn ọ̀pọ̀lọpọ̀ ìlú fún wa tí wọ́n kọ́ ọdún ìgbà mẹ́rin pàtó nàkàtà ní ọmọ òkè ìgbà náà máa sọ̀rọ̀ sọ̀kò bí ìgbé ìnìjọ́lé kí ló pa ilé àánú oríkà àwọn olùkọ́ta àti ìgbé ọmọ ọ̀tẹ́lẹ̀ kìí ṣe tí ó ń retí pé kí káwọn wà á ti fún ọ̀rọ̀ ìwà yìí. ẹnì kí ni ọ̀pọ̀ ọgbọ́n náà tẹ̀sí ẹ̀dí àti mọ́bà wà á ẹ bá lè fi mọ. Èyí tí ìgbà tó ń gbé wá ní ìlú ìlàjà àwọn ọmọ ọ̀dọ́. Wàlá ti ń fi ẹran ẹ̀rọ ọdún wá sílé ẹ̀yìn àti ẹ̀gbọ́n wá lò sí ọ̀pá ìjà náà ní. Bẹ̀rẹ̀ wá fún àti ẹ̀gbọ́n bá rí àbò ìbílẹ̀ ẹ̀rọ ọ̀dọ́ wa. Kí ayé ilẹ̀ tó ń rẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ dáná bẹ́ẹ̀ lò. Dáadáa ti bẹ̀rẹ̀ ìgbéyàwó rẹ̀ àbò kọ́ wá máa pọ̀ sí ọlọ́run ló bu ara rẹ̀ rí ọlọ́run ló bu ọmọ rẹ̀ rí ẹ̀wọ̀n kò yọ lọ. lórí kìí ti àwọn bí àtọ̀ àlùkò mọ́ wọ́n sẹ́ndì àwọn bí àtọ̀ àlùkò mọ́ sẹ́ndì tó mọ̀ tó bá wọn. àwọn bí wọn ní mo ní ká wọn bá wọn pa ẹni wọn lọ kọ́ wọn tó bá wọn àwọn bí wọn ní kó wọn bá wọn ara kó sọ kó wọn bá wọn. ọ̀pọ̀lọpọ̀ àwọn Nàìjíríà bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ àwọn ará adé olórí pé kásámàgbà kásámàgbà kásámàgbà káwọn ọmọ islam kò láti ṣe ní agbára fún ọ táàtì ní jẹ́rìí láti ṣe jùlọ lọ pẹ̀lú àwọn ará ilé ẹni tí ti wá àti ilé ẹni tí ta wá àti olùwà tí wọ́n ti ń bàtà fún káyọ̀ bàtà fún káyọ̀ ẹ̀kẹ́ ara àwọn ọmọ àwọn ọmọ ìlú tó àwọn ọmọ ìlú tó bàbá àgbà tó lé kí ló ní ìdèdè kànga kódà kò tó wọ́n ti kànga nígbà wàá yẹ kí wọ́n ní àwọn náà wọ́n kọ́lé lọ́wọ́ kò lè fi sèǹkà ní àtìkànga náà. kódà ìdè kẹlẹ́ ní bẹ́ẹ̀ mẹ́ta àwọn bẹ́ẹ̀ ni pọ́fẹ́sọ̀ lè wá sáfẹ́ aláṣẹ tàbí owó ọdún kan bọ̀ kọ́ mọ́sálásí ẹ̀dùn àtàwọn tó ń di owó yẹn náà ọwọ́ káàkiri ẹ̀ ẹ̀ bá wọn tó ń bí mọ́sálásí bí owó rẹ̀ kọjá káàkiri ẹ̀ àti àti mímọ àti rírẹ àti àti olókùn àti kókùn. Bẹ́ẹ̀ wọ́n ti dábàá àwọn káàmù lọ́rọ̀ wa. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló lè ṣe lọ́dọ̀ tó bá yàrá sí. Àwọn káàmù kọ̀ọ̀kan ti bẹ̀rẹ̀ ọ̀rẹ́ wa rí. Kí ẹnu ọ̀gá láti ló tẹ̀lé wọn jẹ náà jẹ. Ẹ̀rì ìgbọ́n lọ́kùnrin lọ́kùnrin lọ́kùnrin lọ́kùnrin lọ́kùnrin lọ́kùnrin lọ́kùnrin lọ́kùnrin lọ́kùnrin lọ́kùnrin lọ́kùnrin ṣùgbọ́n àwa tí ọ̀rọ̀ ń tó gẹ́gẹ́ àárín yà náà àti káká mọ̀ ìgbà àtàkọ́ àwọn ọmọ ọmọ tó ń wá àti káká mọ̀ ìgbà káká mọ̀ ìgbà. kò sí tó ń ní àwọn ní ìgbẹ́ tó ní dúkìá wọn ti wá kú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ìwà ìbílẹ̀ ti wà lẹ̀ owó ti yọ ọ́ lẹ̀. àgbẹ̀ká kò láti rí mọ́ra rẹ̀ ọláyé tó ti ha lò kí ẹ kọ́ wá mẹ́ríkà láti àwọn rẹ̀ ó kọ́ tẹ́lẹ̀ ní àwọn ẹni tó láti lọ́ọ́ jáde àti àgbẹ̀rẹ̀ hòtẹ́ẹ̀lì hòtẹ́ẹ̀lì tí mo ti hòtẹ́ẹ̀lì àgbóyè ọmọ bá lọ́sùn òṣèlú màbí ọba tó máa ọmọ ọ̀bọ̀lọ́ọ̀bọ̀ rẹ̀ tó káwọn tó wá kí á jẹ́ ìjọba tó múra mo lè rẹ́ ìsìlẹ̀ gbogbo wọn tẹ bá ń gbà lẹ òsì ní wọn nà bí kò sẹ́yìn tó lọ́wọ́ tó gbọdọ̀ àwọn lẹ́yìn òsì tẹ̀ tẹ́ bá fún olówó sẹ́yìn wọn àti wọn lọ sí lọ́ọ̀dọ̀ pé àfihàn kọ̀ọ̀án kíkọ́ ilé ìwé ọmọ òkúta àìkókó òkúta. kò sẹ́yìn tó lọ́wọ́ tó gbọdọ̀ ẹgbẹ́ wa lápò ní orí òkúta ọlọ́run ti pa àwọn ẹ̀kọ́ bí ọmọ olùdílé ògùn ọlọ́run. tó bẹ́ẹ̀ náà ni alimẹ́ríkà tó láì ó ti wá fún ẹni ìlú náà ó ní ìlàdà rẹ̀ lọ́wọ́ báwọn ọmọ ó ti pọ̀ sí wọ́n ìwà tó ti dàrú ìyá rẹ̀ jẹ́ òun ti wá fún ọdún ọmọ ìlàdà rẹ̀ lọ́wọ́ báwọn ọmọ. nílọ́kà rẹ̀ àánú lọ́rùn ọlọ́run bá tó ti tẹ́ lára wọn nítorí ẹ̀sìn ọlọ́run ìlú ọ̀nà. obìnrin kan sọ fún mi láì bẹ́ẹ̀ kó lọ ní ìwà ní ọdún ìlọ́dọ̀ ní torí ọ̀rọ̀ tó ní tí ọlọ́run bá tó ní ìfọlọ́dọ̀ rẹ̀ èdè lórí kórè ọ̀fẹ́ kó tọ̀ ìlú àpapọ̀ mẹ́lẹ̀ o. ó ní àbá orí sí ilé ọmọ ìlú ní gàtà mo ní àwọn ọmọ ẹgbẹ́ lẹ́tọ̀ọ́ ti di àgbàjọ

olùkàdà àtúntò wa ọwọ́ àtúntò wa àtúntò wa àtúntò wa bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ní lọ́dún táwọn àwọn àtúntò wa lọ ewu àtàbọ̀ tó ní ẹ̀la ló bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ ẹ̀rọ tó òyìnbí mi òyìnbí mi. tòun ní kúmọ̀ bẹ́ẹ̀ di ọ̀rọ̀ tó lẹ mọ́ abẹ́yẹ ìgbẹ́ni ìtàwí ọ̀pọ̀lọpọ̀ wọn wọn ò ti dájú sí ẹ̀sìn kalẹ̀ wọn ò ti wá lọ́kọ̀ tó bẹ̀ wọ́n àwọn ti fi sẹ́ẹ̀sì níta ara wọn lójú ọ̀nà òwe sábà ọ̀nà ọ̀nà ọ̀nà èdè ẹni gbọ́dọ̀ tó gbọ́ mọ́ wà ní kọ́mọ̀ lọ sí ìlú náà lọ. àtijọ́ fúnyàn yọ wà ibi tí ìka ti ní àná rẹ̀. àtijọ́ kò sí ibi tòkò fẹ́fẹ́ pé ìbẹ̀rù ti fẹ́ jọ àwọn ìlú ẹ̀rọ. yóò ti di bò àwọn alákòókò ẹ̀rọ tó ti lọ́dọ̀ rẹ̀ fún òní nígbà tó kò tó lẹ́nu olùkọ́ àtà ẹ̀rọ ti kì í. tọ́ba yá tẹ́tù sọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ tẹ́tù ìgbìyànjú náà tẹ́tù ẹ̀ka. Bàbá ti wá lójúgbà lójúgbà lójúgbà lójúgbà pé ikú ọdún ìgbè. Kò sí nítorí lọ, wá máa mú àwọn ẹni ní ọ̀rọ̀ àbáwọ̀. Kódà wọ́n nínú ọ̀rọ̀ tó bá sọ pé wọ́n ní òun náà kéde olùdíje ìgbè láìláì. Ṣùgbọ́n ìgbà àkànṣe tó wà lójú ẹ̀ ti jẹun fún òun láì. Tí ìwà rẹ̀ ti bùkátà kan bẹ pẹ̀lú ẹ̀ tó jẹ́ ọ̀rọ̀ fún òun láì. Ọmọ akéwòn ń gbà òun fún kó lè ní ìlú rẹ yóò kàdé ọ̀rọ̀ wá àdúgbò rẹ máa tẹ̀sí fẹ́ tẹ̀sí o lè dìbò láàrin tóbi tóbi tẹ̀sí tó káwọn bí ilẹ̀ kódà èèyàn kan lè ṣe bí òkè yẹn tó ti lè ṣe mẹ́ta ní mẹ́wàá ṣe ẹ̀jẹ̀ àpàrọ̀ náà tó láì ẹ̀jẹ̀ àpòjù tó láì ká sílẹ̀ lọ kọ́ wá sí òkú kí ni máa gbèsè lórí ẹ̀ kó náà mọ̀ gbèsè lórí ẹ̀ bẹ́ẹ̀ ni lára abẹ́rẹ́ ká máa lọ fọ́ọ̀n rẹ̀ ìyá àní ìgbìmọ̀ sábẹ̀ bíbí abẹ́rẹ́ ti dára. Béèyàn mẹ́wàá bá kúrò lọ́wọ́ ní ìsìn ní ẹ bá dá ní àwọn ìgbọ́ ní àwọn ìgbélé. Ìjẹ́ bá tẹ́ nìkan máa bá yẹ kó ṣe àmá òfin kẹ̀kẹ́ káàbẹ̀rẹ̀ lórí ìwọ̀n bá tó ń bá jọ ọ́ náà ní wọn tí òògùn ọ̀kúrà tó náà bá dé ìyẹn tó dúkù kàrà àmọ̀ fún rẹ̀. tó náà ti ní bẹ́ẹ̀ ní ìṣèṣirò rẹ̀ ní èèyàn ẹ̀jẹ̀ náà ló ti bàbá lọ fún. yọ̀ọ̀mọ̀ dájú rọrùn àánú yẹn èyí ò lè mọ ara ṣe kọ́nà kọ́ ọmọ tó atọ́nà sí ẹ̀ kó tó fà náà sí aláàbò ọlọ́wà ìjọba tó lọ́wọ́ Muhammad Abu Bakar Muhammad Sallallahu Òjijì ọlọ́ni wọn lẹ́bi iná máa àwọn àwọn tí wọ́n ní ìgbàgbọ́ pẹ̀lú ẹ̀ láti gba wàhálà ìfúnpá. Wọ́n kún lọ́wọ́ bẹ́ẹ̀ ní kúkúrú ní àwọn wọn náà pẹ̀lú bùkárì àti mọ́bílẹ̀ àti ìjọba ìṣẹ̀lẹ̀ látọ̀dọ̀ bùkárì ọmọ ọ̀sẹ̀ ọ̀rọ̀ sí ọmọ àdébí wa kan sọ̀rọ̀ bá rẹ̀ sọ̀rọ̀ tọ́jú obìnrin ọ̀rọ̀ ṣiṣẹ́ sí àdébí sọ̀rọ̀ bá rẹ̀ sọ̀rọ̀ sọ pé ọmọ kan ìjọ náà wà á ṣe ṣe ṣe bá iye náà sálámù mi. ẹ bá ti sọ fún pé iná lè dá iná àkàrà wọ́n dà bí wọ́n máa àkàrọ̀ wọ́n kú lórí ní ìjọba bí ajáde mùsàlùmá fàlẹ́ ọ̀sùnmí wọ́n lè dá ìṣẹ̀lẹ̀. ẹ bá sọ fún pé ọlọ́run ní gbọ́gbà rẹ̀ ọlọ́run ní ó ti gbà àgbà rẹ̀. èyí ọ̀gbà tó ti wà pẹ̀lú ẹ̀ ọlọ́run náà tó ní o kò bá lọ́wọ́ rẹ ní o àti bí èsì ìgbà ní o gbogbo nǹkan ti lásìkò lọ́dọ̀ ọ̀rọ̀. Yá ti kúrò yá wẹ̀ kan lórí ìgbà tó tẹ̀lé lọ́dọ̀ ọ̀rọ̀. Olóòwò ìgbà tó wá tẹ̀lé tó sùn yóò tó gbàdá dá lọ́dọ̀ ọ̀rọ̀ tó bá tẹ̀lé tó. Gbọ́dọ̀ ní káàdì tó ká ọ̀rọ̀ ẹ̀ tẹ̀lé yẹn. Gbọ́dọ̀ ní ẹ̀dá láti máa ń fi ní ẹni tó kù bá fún nígbà tó bá ti jẹ́ ló kú á ti àdúrà sí ọlọ́run bá lọ́sà ń kú òkú rẹ̀ ọlọ́run sì rọrùn lọ́nà lọ́wọ́ sí mú. Tọ́lá ti pé káàdì ilẹ̀ tó kú ẹ̀gbọ́n rẹ̀ ní àdúrà rẹ̀ ṣùgbọ́n mùsùlùmí ló tó lè náà ọlọ́run tó kàn kú o yóò fi kàn rẹ̀ ṣàlùfù lọ́wọ́ àti ìlú. القرآن تقول لك يسجد الكلمة الله يسجد ويسجد الكلام في والله بعض الذين يقولون إيقاع tọ́ba fi ń gbé èdè yìí lọ́dẹ aládùúgbò rẹ̀ alákùnrin rẹ̀ kí káàkiri wá fún ọ̀rọ̀ ìgbésí tó bẹ dúró ọlọ́run tó ń gbé dáa o dídá rẹ̀ wọlé yóò ti kíni o yọgbà ìgbà. èyí kọ́ bá tilẹ̀ jọ lọ́wọ́ ẹ̀dá ọlọ́run tó lè bá bẹ̀rẹ̀ ẹ̀rẹ́ ìlú. ẹ̀sẹ̀ lọ ń bá wọn nẹ́kù bá àyọ̀ ọ̀rọ̀ àwọn ìlú bá wọn. ọlọ́ba àti ìlú ẹ̀lú mi ó ti promise bẹ̀rẹ̀ ọgbọ́dọ̀ mẹ́wù. tọ́ba ti bí mùsùlùmí ìlókùnkùn káàkì ọ̀rọ̀ ọ̀sìn ìgbé ẹsẹ̀ sùúrù ọlọ́ọ̀kùnrin ti òkùnkùn yìí rọ̀ sókè ìlà àkọlé kalẹ̀ nípa àwọn àlàyé olùkùnjà. Adájọ́ sọ̀rọ̀ náà lọ sọ́dà ọ̀sọ̀ fún olùgbé ilẹ̀ nígbà ìgbà àkà. Ìtọ́lọ̀ nígbà olórí wọ́n làwọn ọmọ àtọ́ ntó mọ́ ọ̀nà ìlú ìgbà wọ́pọ̀ wọ́pọ̀ lórí ìjọba bí ajẹ́rì lọ́sọ̀nà gbogbo nǹkan ló ti ní àti sọ́dọ̀ ní báyẹ̀ ètò ọlọ́pàá tó ti. báyìí ká ti gbé wọ́n yẹ ká ká ti ẹ bá sọ ní bí ó yà á ti kú kó ó ti lọ sọ̀rọ̀ lọ. òtá bá ní obìnrin tó rán sẹ́ńtì àdéhùn sábà lẹ́ẹ̀kejì. ọwọ́ àbúrò ibi wọ̀lọ́ máa ń lo àbúrò ìdí ọlọ́run lórí bàbá ọwọ́ àti ọwọ́ àyè. irú ìfura náà kàmọ̀ kàmọ̀ iṣẹ́ ìyàn ní ẹni ìfura lórí àti tó ti tẹ̀lé ọ̀rọ̀ yìí ikú báyìí ló ti tẹ̀lé tó lè ìfura lórí láti sọ pé ìwọ́n gbà ọ̀ àlejò tó yìí tó gbóúnjẹ fún tó ní àná ìwọ à wọn náà yẹ kí ni o àtẹkù ti lọ àtẹkù ti lọ lórí tó di ìrò tó di ìrájà tó ẹ bá wá ní kó wá tó bá mu nínú ìṣẹ̀lẹ̀ àti ìṣẹ̀lẹ̀ ẹ̀rọ ìlú ọ̀sán ẹ̀tọ́ bá gbọ́ra fẹ́ẹ̀ kọjá sí ẹ̀sẹ̀ tó ọjọ́ mùsùlùmí ẹwà tó yìí láti fi gbogbo àwọn ẹgbẹ́ yìí. ìwà ńlá ẹgbẹ́ lọ́dọ̀ àwọn ọmọ yòó àti ẹgbẹ́ lọ́dọ̀ ọ̀lá ẹgbẹ́ lọ́wọ́ rẹ̀ ó ti tó àwọn ọ̀rẹ́ ó ti lọ́ náà lọ́wọ́ rẹ̀. ṣùgbọ́n máa dá sí ẹ̀rẹ̀ rẹ̀ ọwọ́ àti ìjọ àtẹ̀yọ̀ ni wọ́n ti rí ìlú lọ́wọ́ pásítọ̀ ìwúra pásítọ̀ dáadáa kọ́mọ̀tì dá sí pé أنا أتكلم عن الولاء بعد أنا أعرف ما هو الولاء لأننا أقول أقول أقول Bersyukur Allah warahmatullahi Ada apa kamu orang tadi Minum Sa'ad bin Jubair Mu'adh bin Jubair Jubair bin Sa'ad Ada jadi orang tadi Membawa Rasulullah Sallallahu Alaihi Wasallam Ada orang ini ya nígbà tó délẹ̀ ànájọ táwọn ará wí pé èyí ìgbàgbà ó ti ó ti ó ti tẹ̀lé ẹbí ìdí ẹbí ìgbé ó sì ń gbó bí ìgbà tẹ́lẹ̀ ìgbà tẹ́lẹ̀ ń gbé sínú bá wọn ń yí bẹ́ẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àyà. ni ojú ojú wa lọ́gbà ní ọ̀sán ọ̀la àìsàn òkú méjèèjì. sáájú ìgbàlódé wa pẹ̀lú pé yá ọ̀rọ̀ ọ̀la mẹ́ta ẹ̀yà ilé òṣìṣẹ́ ọlọ́run òwúrẹ́ ilé ilé ẹ̀rọ wa bí ẹ̀dùnmí sọ pé máa lù bí ìlú tó ti sùn fún ìní ìṣọ̀lá ilé òṣìṣẹ́ ọlọ́run ọ̀rọ̀ máa rẹ̀. bàbá òṣìṣẹ́ ọlọ́run wa sọ̀rọ̀ pé á ti rí ra ìgbóni bí a lè máa máa wọ bí ìṣòro ẹ̀rí làárẹ̀. kéwòn omi ilé ọwọ́ yìí fi tẹ̀sẹ̀ o. àníkàkà sọ pé àánú kan lọ́jẹ́ àánú ẹ̀yọ kan lọ́jẹ́ tọ́lọ̀ mọ́ ìtọ́kùn tó bá rọ̀ lórí òsì rẹ̀. ẹ̀mí ìdá àánú tó wà lọ́wọ́ àwọn ìrírí. kódà àwọn ìlú amadé alága ẹ̀dá kan tó fi ìdílé wa lójú àti òbí tó fi lọ sí i. ẹ̀yà àti òbí tó fi lọ sí i òní tí ìdè tó ti rẹ̀ tó fi máa ṣe tí ó ti máa wọn bọ̀ tó ti máa ṣe lẹ́nu kó ló dàgbé tó tó bá tọ̀ tó ti ti máa. ẹ̀yìn tẹ́ ń dọ̀gba ní àwọn ìgbà náà kàwé òkúté àgbàlagbà yẹn tó kù jù lọ wọ́n ti fi fún ọ̀rẹ́ yẹn àti ilé tó yà àwọn ẹ̀fọ́ láti lè yà ẹ̀fọ́ wá dé.

ẹrù ẹrù ẹrù ẹrù yìí wà ẹgbẹ́ lọ́sẹ̀ sára rẹ̀ ẹ̀kọ́ bá dá wa ẹ̀kọ́ bá dá sára àwọn ọ̀tọ̀ mọ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ bá dá sára àwọn ọ̀tọ̀ mọ̀ ẹ̀mí ìwé ẹ̀sìn àwọn lẹ̀ bẹ́ẹ̀ni tí a kọ́ dá yà sọ wà lè bẹ́ẹ̀ mú kí tó ní ìfà bá àwọn ọ̀tá náà fún yàwó máa ń má àbíwá àbíwá náà إن الفراق يروحنا إن الفراق يروحنا ويروحنا في هذه الدنيا فكيف يرعني إن الفراق قد رميل يروحنا أما كل الانتقام دولة الدنيا دولة الدنيا ويروحنا فقد يكون لنا الوضع بعد إذا مبين بعد اليوم الغمرة هي علينا في هذه الدنيا فضل عني إلى علينا هو الأنبياء وعلى المبارك ثم الغمرة إن الفراق يروح يدورنا ويروحنا في هذه الدنيا فكيف يرحمني بول يعني أنا في المجال طبعا kí òun máa tó ẹ̀rọ ìjẹba wa gbogbo àwọn tó ti lọ sí pé ìjọba mi ní àgbẹ̀dágbẹ̀ ló pàdé wọ́n ti máa lọ pàdé kò sí yóò tó dàbí ara tá a bá ti ra wa nínú rẹ̀ tá a bá ti ra wa nínú rẹ̀ ó ti tó di náà rẹ̀. ìjẹ́rẹ́ ní nǹkan láti fi àmọ́ sí i èèyàn ló dẹ́rẹ́ ní kò ní dùn ọ́yẹ̀ láti ọkùnrin lè mọ jẹ́ nǹkan láti nínú ìbánidọ́ọ̀dù láàyè ọkùnrin náà ló dé kọlọ kọ fa ni ọ fa ni ko kuma ale bọ kọlọ ka a lọ ka fẹ bi a kiri yọrọ mi ni ti a lọ ka ma ọ bi ko lọ bẹ ti la dẹ a ni bẹ ti kẹ kọlọ ti tọ kana ẹntọba ẹntọba fẹ ni ma ọ yẹ ti lẹ yẹ kọ ka ti lọ kọ tẹ dẹ ike nílẹ̀ nílẹ̀ nígbà láyé wọn á sọ̀rọ̀ bí káyà láàyè dáadáa bò ọlọ́ọ̀kọ́ máa ń nítorí rẹ̀ fún tí àwọn ọba lè rà fún àmẹ́tẹ̀ẹ̀ta àti ọ̀rẹ́ ọlọ́lá. nígbà wàá rí wọn tó mú mi lọ láti rà bóòlù ní àti wà ní ọ̀rá rẹ̀ lọ pé èyí tẹ̀ ẹ̀ fún omi orí wàhálà ètò ìtọ́jú ẹ̀fún àrùn ni kó o gbé wọn àti mẹ́wàá gbogbo lọ́wọ́ wá lọ́wọ́ kílé ọ̀nà wa gbà á máa ma gbà ìyàwó máa ma wò kú ẹ̀ ẹ̀rọ mọ̀ mú bẹ́ẹ̀ rẹ̀ yẹ. Abẹ́lá ti dàgbọ́lẹ̀ ẹtí máa ń mọ̀ ẹ̀ta ní èkó tó ń gbé bá lórí kù sí wọ̀lọ́dọ̀ ẹ̀ máa wá tọ̀ tí ó yọ ọ́ lọ́dọ̀ ọ̀dà ọ̀. òkú kan tó fẹ́ yọ ọdún mélòó kan màmá tó fún wọn náà ti lọ lọ́nà ó ní lágbájá ẹni ẹni lágbájá ẹkùn pọ̀ lọ́rùn ẹkùn pọ̀ ẹni tí lágbájá máa bàbá mi ti fi ẹjọ́ àgbàdo ọ̀rọ̀ tẹ̀lé. ọ̀rọ̀ ọ̀rọ̀ ìlú ọ̀rọ̀ àgbègbè áwọ̀ ìyẹn ìyẹn ń pọ̀ lọ́nà tó fi kú lẹ́yìn ọ̀rọ̀ káàkiri. bá lè dùn ọlọ́run ti sábà lè fún ọmọ gbọ́dọ̀ lè yẹ. àfẹ́ńtà ti mú lọ́wọ́ tó lọ tó ti tara yìí tó ti gbin lọ. àdébò sọ́nà bá àdébò sọ́nà fún akúrò ìgbàgbọ́n ibi wà ìnana yẹ́sàkó láàrú ìgbà ìdẹ̀rù àná. àwọn tó máa ń bá wọn kà á ló fún àwọn ẹrú sí rẹ̀ làwọn ẹgbẹ́ bá kà á hikma ìjọba ọba ni arúgbó ẹ̀rọ fi aláàánú ìdí àánú ó sì fẹ́ nínú àwọn ẹlú ti rẹ̀ ní tí ọmọ sàánú ẹ bá wá sàánú ọlọ́run wá sàánú sí ẹ̀ yálà ìyẹn lọ sàánú ni ẹran lọ sàánú ni mọ́mìnì lọ sàánú ni káàdì lọ sàánú ni bọ́bá ti ń sàánú ni ọlọ́run ayé lọ sí nílò yọ̀ọ̀ sàánú sí ẹ̀ ọ̀nà tó bí àti àlékún àlékún wa o ọ̀là tó lè ọ̀là rẹ̀ o. nínú àdéhùn yìí bí ìmáàmù Buhari náà tó àìsí àbújá wọ́n gbà wá ìmáàmù Buhari gbà wá ṣùgbọ́n nínú tàrí àtàrí ló ti gbà wá àtàrí ló ti gbà bẹ́ẹ̀ ni àbújá wọ́n lọ sí ìlú àti wọ́n gba àdéhùn yẹn wá pé ní àrùn يرحمكم الرحمن أنا أقول الله عليه وسلم أو كان الله على الدين الله عز وجل الرحمن فجعل على الدين الله سبحانه وتعالى nínú àdéhùn ayé àti muslim látọ̀dọ̀ àwọn òmìnira kọlọ̀ pẹ̀lú ti onígbàgbọ́n عن ابن رضاك عن ابن رضاك قال ابن حتى أما عن الله في المقمى من الله يحيي ذكر الله رب الله رب ما في الحبوب في الجوء من بعد نوته لا تجي عن ابن رضاك في المقمى في الجوء من بعد نوته يا رب إيه؟ في الجوء أراد القاتل في الأقمع كل هذه في الكنيسة قلت وأقول هذا الكلام مندوب هو أنا بعد الفكرة أقول يا ذوي إن لي عشرة من الولد ما قبلت منهم أحدا أقول ما هو عني من الله بكفة المبلغ في الولد فنظر عليه رسول الله صلى الله عليه وسلم قال أقول يا أهل الجنة ẹtí ọba ti ta ní àwọn ẹ̀yà míì ọlọ́run ti ta àtúntẹ̀ náà ẹtí ọba ti ta ní òun náà ti ta àtúntà wọn. Òní ẹ̀ka ti wọlé pé àńdọ̀rọ̀ wa láti máa ṣe àńdọ̀rọ̀ wa láti máa ṣe kọ́nà ọ̀gá tó mọ̀ fún wa rè. Ẹni ẹ̀ka lórí mọ̀ bẹ̀rẹ̀ tẹ́ àyíjọ tàbí gbogbo fẹ́rẹ̀ ìlú àtọwọ́ ọ̀dọ́ òkú ìjọ ẹ̀yà látàrí oṣù àbáńtẹ́ lọ́dún ní oṣù bẹ́ẹ̀ oṣù tó ń bú ọ̀rẹ́ ó kéde báyìí ó bọ́ ọ̀rẹ́ èyí tó fẹ́lẹ́ ní wa kírísítẹ́nì ìdílé ìwé kírísítẹ́nì bá a ti ṣe gágá ó sì fẹ́ mi ó fẹ́ mi kí n fún lélẹ̀ ẹnu bọ́ ọ̀rẹ́ ọba wa kò ní ibi ẹsẹ̀ ní wá ike ń bọ̀ wá yìí òkú lápàdé òbí ní ìgbà tó ìyàtọ̀ náà sọ̀rọ̀ àwọn tó ń lọ rẹ̀ dá ẹgbẹ́ tó ti kàdé yìí ní orúkọ tòun tó àwọn ọmọ tó là rẹ̀ lọ́mọ àwọn fẹ́ ní ìlú ìgbà tó ti ẹ̀yìn tó ń bẹ̀ tó kù ní ọmọ ní bára tilẹ̀ tọ́lẹ̀. tó wọ́n rò pé olórí lọ́dá ọ̀dọ̀ ẹ̀fẹ́ àti ìtọ́fẹ́ kánífà àti ó tún wá kọ́nà owó tó fi kọ́nà ìgbọ́ tó wà nínú àgbẹ̀mẹ́tì wa. Ṣé ìwà mi ọdún mo sáré pọ́ọ̀tì rẹ̀ ṣùgbọ́n kí n tó gbọ́ tó ń yí ilé tó mọ̀ fún ìlú sí ìkáyà. Mo tó wá pọ́ọ̀tì rẹ̀ kúkú nígbà náà mo pọ́ọ̀tì rẹ̀ wá pè ní ìgbẹ́ òkè lẹ́sì jẹ́ ni. Mo á tó mi ní ìgbàlá rẹ̀ bá mi nígbà rẹ̀. Àti tí nǹkan ní ìlànà wa pọ̀ lọ́jọ́ mi lọ́nà bá ti tẹ̀lé ọ̀pọ̀ àpọ̀ inú rẹ̀ ó dùn yẹn. ó lè dá ẹ̀rí dídùnú ọlọ́run yìí pé kọ́kọ́rọ́ rẹ̀ wálé sí ìlú ìgbèlú nígbà. ọlọ́run yìí pé kọ́kọ́rọ́ rẹ̀ wálé sí ìlú ìgbèlú nígbà. so àrùn àfihàn yẹ kàn mọ̀ láàmú. sùkàmù aláàánú ẹ̀ńtọ́ bẹ̀ńtẹ́ wọ́n yẹ pé èrò tọ́ bẹ́ẹ̀ jẹ́ ní àwọn tó ìwọ bẹ́ẹ̀ ni wọ́n ká mọ̀ pé kí á ló mọ̀ bẹ́ẹ̀ tó jẹ lórí ilé èlò ló fẹ́ jẹ lórí ilé òbí ìlú ọlọ́ jẹ kí ìbọn kọ́ ìlà rẹ̀ kọ́kẹ́ tó lọ́ra ní gbogbo ẹ̀ka nípa ẹ̀ tí wọ́n náà ti wọ̀ ẹ̀yẹ tààtà tí wọ́n wá láàrin wa ọlọ́run wọ́n jáde nígbẹ́ fún náà lọ́yà ìjọba wa bẹ̀rẹ̀ sọ wá ló ń pè láti kú lówó inú rẹ̀ ó dùn lẹ́wọ̀n gbà àwọn òde sí ìjọba tó ti ìjọba yìí ọmọ ìbọn bọ̀ akọ nínú aláàbò kọ́nà tó jáde náà kàánú ọ̀. nínú ẹ̀ka wa nínú àbújá àwọn àti mílíọ̀nù àti káàkiri ó ní ẹ̀ka tó máa ń pèlè àbúrò yẹn àbúrò tó máa ń pèlè sàlá ẹ máa sàánú àwọn tí ń bẹ́ẹ̀ lẹ̀ ọlọ́ọ̀tọ́ wà ní nínú bukari àti muslim tí láwùjọ eré ìtọ́jú ti láwùjọ muslim inú àdéhùn ti ló ti bẹ̀ sí ọkọ̀ ìdí òsì ọlọ́run lọ́la àlùkálá ọkọ̀ ìdí nǹkanì mọ́kùnrin ní nàbí tàwárá sínú wọ́tà ọ̀rọ̀kùnrin wọ́tà ọ̀rọ̀kùnrin mẹ́tàlì ìjẹta sí ilẹ̀ ṣáka ní òṣèlú ẹ̀rẹ́ àlọ́ ìbáraẹ̀ ìjẹta ní ìṣàlọ́ òsì ọlọ́run lọ́la àlùkálá ọkọ̀ ìdí àtàrí àwọn múni ìsira wọn tó ti máa bára wọn pọ̀ nípa ìpè tí wọ́n máa ní ìsira wọn àti àánú tí wọ́n máa ní ìsira wọn bí odidi ara kan ní agbọ́dọ̀ bẹ́ẹ̀ débi wípé síbi kan sí ibi kan bá ti dùn oríṣi kan àwọn èèyàn wọ́n máa bá a ìsìn ní ó sì jọ máa ti dùn wọ́n jọ máa gbóná pọ̀ lọ́wọ́ lọ́jọ́ tó ti nǹkan bá ti kàyàn ní ìkọ́ báyìí. ẹ̀sìn ìṣòro yìí o iná ìlọ́pàá kára rẹ̀ ń balẹ̀ bẹ́ẹ̀ náà ló ti dé sí àwọn mùsùlùmí àmàlẹ́ àìwá akẹ́fẹ́ ọwọ́ àgbà wàhálà ìní òde ká àlọ́wọ́ ká ní ìlọ́wọ́ ìmá àwọn yìí ní bára àwọn náà sórí ọ̀gá náà. olórí tuntun náà ló wà lórí àti nípa àwọn ẹ̀rọ rẹpẹtẹ láti lè pín ọ̀la rẹ̀ ọ̀la bàbá rẹ̀. kọ́kọ́rù náà ní ẹ̀kọ́ múlẹ̀ lónìí sí tẹ̀sí wàhálà láàyè kọ́lọ̀kọ́lọ̀ ti àwọn ara wa ti ọ̀ka ara wa lọ. ọlọ́ọ̀bà ìjọba ọ̀sẹ̀ ìgbé àyíké àgbà lòdì sáà nìyí. إلا الإحسان Kutir terkenal kalau sudah ada inovasi, kalau sudah ada mengetahui. Jadi oh, oh, kalau orang saya ojo tadi, orang Malaysia belum tolong salam. Al-Jaza Al-Ihsan Indah Al-Ihsan Nusulat Rahman kò sí ẹ̀sán kan bá fẹ́ san lórí dáadáa tí ìgbà tí pípa sí ní o káfí ti dáadáa lọ kọ́lọ̀ ti ká ìmọ̀ ti dáadáa o kọ́lọ̀ ti dáadáa láàmú ìmọ̀ ìmọ̀ àná ọ̀rọ̀ rẹ̀. mọ́tíálà yẹ kí làkúnyẹ apáṣẹ eighteen abẹ́ẹ̀kọ́ ni mọ́tíálà ẹlẹ́ẹ̀kọ́kàndínlógún ti di nineteen lórí kíni lórí àbàmà ẹ̀rọ bíi ọlọ́ọ̀bá ni aláàánú olùsí àánú. àwọn ìrẹsà ń bẹ tẹ́ńtà tó nípa ìsìláà àwọn náà ti kílẹ̀ lórí ìsìláà wọn. àwọn náà ní àìkọ̀tà níjà àti àìjẹ̀bẹ̀rẹ̀ níjà. àwọn náà ti lọ tẹnu bọ ọ̀rọ̀ àbídà wọn látara àgbà náà lè rọ yìí. àwọn ọ̀dàlíjà yẹn àwọn náà làwọn tó ti gbé kádàrà wọn tó fi ọwọ́ nílùú wípé gbogbo tí ẹ̀dá bá ń ṣe ìlọ́lọ́run yọ. tẹ̀gbọ́n àná ọ̀kadà lọ ìlú lọ́wọ́ tiwa ní ìlú ọ̀rẹ́ wa ọ̀làtọ̀ sí wọn. kò ní ìdí káwọn bá fẹ́ra wọn lọ ṣùgbọ́n àwọn ìjẹ̀ bíi adébàjọ́ ló kádàrà àwọn náà adébàjọ́ ló kádàrà ṣùgbọ́n àwọn adébàjọ́ ló tóbi wọ́n lè gbogbo tẹ̀dá bá ń gbé ìlọ́lọ́run ìjọ lọ́wọ́ ọlọ́run tó wà láyé ń bá ìdá ìlú ìfowó ọlọ́run ló ń fi ẹnu lọ́pọ̀ ìlú ìlẹ̀. àwọn onígbà ló ń fi mọ̀ wọ́n ní ó ṣe é lé ní kò ṣe é lé ní ọlọ́run tó yọ sí ló fi ń èyí kò ní ṣe kájà rẹ̀. wọ́n wá sọ ilé. bóòlù láti rí ọjọ́ ọba jẹ́rà náà lò rọ̀ bíi tó ti bẹ̀ yí pé ọjà àwọn ẹ̀dá kan fún náà ọjà àwọn kan fún ìyá gbére èdè yàrá kan ìyá gbére ní wàá fún wa láhàá ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ lọ́dọ̀ àti wọn ó ti wọn wọ́n lé ìròyìn wọ́n wọ́n sọ yìí pé ẹ̀ka àánú mi ti wọ́jà láàrin ẹ̀yàn èyí máa ń sẹ́yìn ẹ̀rẹ́ kan tó yẹ kó lọ́jọ́ ènìyàn máa fún èdè bá a ní ọba. ọ̀rọ̀ ìwé rẹ̀ ọ̀rọ̀ àkọ́jà ni ọ̀rọ̀ ìwé rẹ̀ àti sí àwọn tèèrè tọ́nà ọba àti ìjọba tó ti ṣàlàyé wọn fún wa nínú Kùránì. àwọn káàkiri yẹn ọlọ́run bá ti yọ dá ó ti kàlàyé wọn fún wa nínú ọ̀rọ̀ àná. nínú súrọ́tì àmì-án kọ́lá ìtàkùn sí pa one forty eight. رب العالمين فيقول الذين أشركوا لو الله ما أشركنا ولا آباؤنا ولا حرمنا من شيء كذلك كذب الذين من قبلهم حتى جاءهم بأسنا قل هل عندكم من علم فتخرجوه إن تتبعون إلا الظن وإن أنتم إلا تظنون قل فلله الحجة البالغة فلو شاء لهداكم أجمعين الله أكبر الله سيقول الذين أجرموا أو tí a rò nǹkan ní ọ̀wọ́ ọ̀rọ̀ nípa ìjọ ìlú mọ́ta àti gbòmí náà tọ́ba ń bẹ nínú ìwò ọlọ́run mi pé ká má pẹ́ lọ máa àjàrà sí na àbàtì rẹ̀ lọ sí. àwọn ìgbà tí kẹfà bá gbà ọwọ́ àti èrò ọlọ́run ìtọ́jú àti èrò ọlọ́run láti rẹ̀ lọ́dẹ̀. ọlọ́run ta àná ọlọ́run tó láti rí lọ ìwé ẹni tí yọ ọ́ là yọ ọ́ yí ẹ̀rí múlọ́wọ́ pé ẹ̀rí lè ojú ọ̀dọ̀ la ẹni tí ó ti bá mu olóògùn rẹ̀ ti tàn lọ́wọ́ ọmọ òní lórúkọ àmì ìjẹta olóògùn náà ní ìjẹun yìí tó dé kó wọn ṣe lóògùn kiri ẹ̀ láàyè ìdájọ́ lẹ́yìn ọ̀dọ́ lọ́dọ̀ tó bá a sọ. àti mọ́bìlì àti láàbìlì káàdùn ní olùdó ṣùgbọ́n ní mọ́bìlì ìjẹun ọlọ́mọdé ọ̀pọ̀lọpọ̀ gbòdì lọ. ọlọ́dún báyà kúrò lẹ́nu iná àti àkú àwọn tí wọ́n lò kan bí ìpọ̀lọ́ náà wọ́n máa ń tọ́jú láwùjá àlùwárù. bàbá wọn kú lò ọlọ́dún láwọn tẹ̀lọ́ ní máa àtìláti náà àbájú tẹ̀lọ́. ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ rúù. àlẹ́ ló ní oṣù máa ń sọ níbi tá ọlọ́mọdé ẹni tó máa ń gbọ́ ẹ̀dá dáwà fún ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ náà. Tí a máa fi wá àjọ tí wọ́n máa ń wá sí ti gba àwọn ọ̀gá ìgbà lọ sọ sí ìmọ̀lọ́ náà. Yóò sì máa pépè ẹgbẹ́ nìkan mìíràn tí ó máa pa àmọ́ra tí ò ní ìtumọ̀ nínú ìtọ́síwájú. Yóò wà tó máa sọ pé ìgbàgbọ́ òògùn ni wípé ìbálòun ló délé ọlọ́run náà ló délé ọlọ́run náà ló délé náà ló làbọ̀ wọ́n pa àwọn ẹ̀dá wọn bọ̀. Ẹ wò ó, ọlọ́run ló yà sí i kí wàá di babaláwo lórí kí babaláwo lórí àwọn kan ní ìyẹn bá rẹ ti wọ́n gbogbo olùkú pẹ́pẹ́ yẹn ní ẹ̀sìn kẹ́ kò pọ̀ kẹ́ wọ́ gbogbo ẹ̀sìn ní ẹ̀sìn kẹ́ wà lọ ju kẹ́ wà lọ ẹ̀ẹ́dẹ̀ láì ní ìbáṣe kẹ́kẹ́. nígbà bá ń gbó lórí ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba yẹ èmi jíjẹ náà sì ẹ wọ bẹ. àwọn àdìgbẹ ẹ̀ka ẹ̀ka ìtẹlẹ ẹgbẹ ìtẹlẹ ìtìgbẹ ìtẹlẹ ẹlọgà nígbà ẹlọgbọmọlẹ ó ti di ìjọnú àdìgbẹ. nígbà tí ìbá ní ẹsùn ẹsùn lọ́nà bá ti tẹ̀ ẹsùn ẹsùn ìwọ̀ ẹwà lọ́rùn ẹ̀rù mi gbóná ẹ̀rù kọ̀ọ̀kan ẹ̀rù àpapọ̀ lọ́nà. ẹ̀wà ewu àwọn ibi gbé ilé ìgbóná rẹ̀ ẹ̀rù àwọn ibi gbóná kọ̀ ìkéde gbóná rẹ̀ ẹ̀bá náà lọ bẹ́ẹ̀ náà lọ́nà. tí a yẹ kí nǹkan lánàá tí a yẹ kí nǹkan lánàá àtọ́nàtọ́nà àwọn ọ̀tá nìkan. فيقول الذين أشركوا لو شاء الله ما أشركنا àwọn káàkiri di àwọn nǹkan bíi ìgbọ̀mọ́ lọ wọ́n mọ̀ sọ wípé tọ́ba wà ní ìlú ọlọ́run náà ní pé àní ìfẹ́ bọ́ àwọn akérè bọ́ pé wàrà àgbà ònà kódà náà bàbá wa kéré ti jẹ́ bíi àwọn ìdá fíjà sí ẹ̀mọ́ tí wàá tó bá bẹ̀rẹ̀ lọ. wàrà àgbà ònà ní ìfẹ́ yìí kò sí kìíní ká tó bá bẹ̀rẹ̀ lọ. tó náà wọ̀ títí ti yẹ ká ti yàtọ̀ sí ìtàwọn ní kó bí ní ìlú ìlera wọn bá bẹ̀rẹ̀ ọba yà á ẹ̀rọ ẹ̀dọ́ tẹ̀ sí ìtọ̀lọ̀ ìtọ̀lọ̀ rẹ̀ lọ́sọ̀ ti dàrá lórí ti ti lọ́dọ̀ àrà wọn. káàtì ọlọ́wọ́ wa ọmọdé ti inú ayà náà ó lè tún ti sọ ìwádìí ilé ìgbẹ́ náà ọlọ́dẹ kàdá àyíká kàdá balẹ̀ nínú ẹgbẹ́ nípa tó lè yẹ wọn. tí ìtumọ̀ kàdá bá àbá ẹwà tí ẹwà tí mi jàmbá ìjàmbá rẹ níta ẹ̀yìn rẹ níta kàtàbà ló bá wọn kàtàbà yìí kàtà bẹ́ẹ̀ kàtà áyè kàtà sára lẹ́yìn náà ní nǹkan lè yẹ mu ẹgbẹ́ wọn bá yà yìí àwọn tó ta ju wọn báwọn tẹ̀lé tó kú ìdíkẹ́ ẹ̀dùn ọ̀nà lọ́dún ilẹ̀ nígbà tí. Kalau kita awal tidak dari, semua ayat yang kita ini bukan dua ayat ini. Jadi mana mana orang ini. Ijazah itu lah, itu akan ini dan mungkin. Baik dia akan menjadi lazar dan lazar tahrim. Baik dia akan menjadi lazar dan lazar tahrim. فلما نزل النبي أباه وعليه عرف وعده وعرفه فلما أبدأها قالت من أبدأها antara mereka main-main. Wallahu a'lam. Sudah dong, sudah mau dicek di mana mau Allah paling jelas tapi kadang kata kata lagi nanti kalau begini, awalnya saya dulu tahu nanti dulu, kita orang orang dia betul orang àwọn ilé ìjẹ́ ìlú ọ̀dọ́ owó rẹ̀ fún ọ̀rẹ́ ti wọ́lẹ̀ wọ́n wá wà níbi ọ̀dọ́ wọn. Àtàkà fún bàtà náà ti ẹnu wá kó ìyàwó lọ́rùn. Kúlẹ̀ adìrí ń dà fún ìrírí ní pàtó ìlú ìlànà sọkùnrin pé kẹ́ẹ̀ màmá lọ́dọ̀ ni ẹ̀ka ojú ẹ̀yọ dání. Ìmọ̀ òjòjò bá ń bẹ lọ́dọ̀ ni ẹ̀ka ojú ẹ̀yọ dání. Adìrí dà fún قل هل عندكم من علم فاخرجوه لنا bàbá tó wọn bá àgbọ̀lọ̀ tó bọ̀ fẹ́ wọn lẹ́nu ìtàlẹ́ ìjà wà bá wà lọ. òkú bẹ́ẹ̀ bẹ kẹ́rin tó wẹ̀ alẹ́ ìjà tó ní nílé ní bá tuntun ìlú ogun lánàá. tẹ́ẹ̀ bá ní màkàn tọ́ta yóò ní pa ẹ̀ ẹ̀mú wa kó kẹ̀rẹ̀ ti àdàpọ̀ sí à tí ò lórí tí ò yéjì sẹ́yìn ọmọ bá ló dé kí n náà ọ̀rọ̀ bàbá lọ ẹ̀ bá gbogbo ṣẹlẹ̀ ti fi àwọn kẹ́kọ̀ọ́ kó lọ tọ́ kí tó lọ tọ́ gbéra káàkiri rárá nǹkan náà ti tù. tẹ́ ẹ bá ti ẹ̀rí sí àdàkù tí ò ní tí ò ní sáà ní màmá lóde ẹ̀mú wa fọ́lá ẹ̀kọ́ tí ò ní hàn rẹ̀. kí ló kù kú sẹ́ni kan wá kọ́ lọ́dẹ̀. wọ́n sọ pé náà lọ́dẹ̀ àwọn sọ pé náà lọ́dẹ̀. àti ìrọ̀lọ́dún bá òkú kú ẹ máa sọ àyàlẹ́ ẹ máa sọ àyà sàrà pé ẹ̀mí bá yà sàrà yẹn dúdú pé ní òkú ilé ìlú wọn lè sàrà nìkan ni kéde òdo yóò lè sàrà bí ẹ̀ bá kúta yóò lè sàrà èyí ẹ̀ tó ajẹ́kọ̀jọ́ ọ̀run yà á di ó ti di àdúgbò àti pàtó ayé ń tẹ́wá lóko sínú àmì sọ̀rọ̀ láàrin ọ̀gá mi ní kẹ́kí olóògùn la ẹ̀ ń bá jẹ́ rọrùn tó tún fẹ́ tí o kó lè fẹ́ tó lọ kọ́nà tó ń wo rẹ̀ tó o lọ wá àdúgbò tó o bọ́ máa tó rẹ̀ nínú àdúgbò àti ìjọ kọ́nà bá rẹ̀ ọmọ ẹ̀ ti òkú lọ tí wọ́n bá fẹ́ ìdá kan ọlọ́run kò tó kù sí máa gbọ́ ìdí àdúgbò ẹbí àtẹnika ẹ wà wá àtúnwò wà ẹjẹ wà àtúnfẹfẹlẹ wà àtúnjẹ ọjà àtẹgùn tí ẹ jókòó láti gbowó ta owó kan tàrà àtìlẹ́yìn rẹ sẹ́yìn bọ ọdẹ tó kẹrin ọdẹ tàrà àbùkù yìí kẹwẹ fẹẹkù ẹyìn wá jẹ pé ìlẹ jókòó sí i àwọn tó ń sáájú yìí ṣe nínú sàn àwọn tí wọn sáájú wọn nínú sàn wà lọ́wọ́ àìlú àwọn wọ́n ti di ọwọ́ ìdàgbà wọ̀lá ìlànà àwọn tá a gbọ́ ọ̀nà wọ́n ti di ọwọ́ ìdìbàbà èdè tó wà á dóko kalẹ̀ wọ́n máa wá òkè láti níbi òde ibi àní ẹ̀yìn kẹ́kẹ́ lọ pé ogun èèyàn ní nígbà tó lọ sí pé láwọn ọmọ ìsọ ọgbà ọgbà bàbá àwọn ti sọ ọgbà ọgbà ọgbà ọgbà láti gbé àwọn ènìyàn rẹ̀ láàrọ̀ rẹ̀ ó ti sọ ẹni rẹ̀ sí ìlú ọlọ́mọ ọ̀sọ̀ ọ̀gbà ìdí o iye rẹ̀ ọ̀sọ̀ sí o sísọ ọgbà ọgbà láti ẹ̀yin ló kọ́ ọ́ lórí wọn sàdúrà tí ọba sàdúrà bí àwọn akọ òbí fẹ́ kó ọba rẹ̀ ìgbà ní ẹ̀kọ́ fẹ́ owó sílẹ̀ gan-an ìtọ́wá kò lọ́wọ́ ẹ̀rọ ìgbà ti rà ọ́ fi lẹ̀ lórí ó ti lò ní ìlà ìgbà wọn. káàdì wọn wá kẹ́ ibi ké wọ́n ti tà láàyè lọ́sọ́ọ́mọ́ kí wọ́n náà máa fún mẹ́rin kẹ́ bá wọn kò fún wa lórí ẹgbà alihamudulilayi lè bọ́ọ̀bá tó fún yàtọ̀ ní ìlú ọ̀gá lórí ìgbà mi wọn akọ wọn gbà mí wọn adé ìtẹ̀ lọ́kàn ìgbọ́gbà ọ̀kan mi ò ìdọ̀kùn náà wọn láti lè lọ wọn láti lè lọ ẹ níjọ́ kan àbá àti àbá àkókò owó ti di lórí mi bí ìgbà tó ló gbé ló gbé owó kan fún wa lé owó tó gbé yẹn títí ta ọ̀pá lọ́mọ owó kálukú àtàwọn àtàwọn àgbègbè nípa ọ ẹnì ó gbìyànjú kó déédéé mọ ọba yẹn àbẹ fún pàpà àlà àlùkò àkọlù ní olùkọ́ nípa ọba ọwọ́ akẹ́kọ̀ọ́ owó díẹ̀ tó lè gbóra lọ́wọ́ àwọn pé olùkọ́ kí aṣòwò díẹ̀ tó kú lé wọ́n á bẹ̀rẹ̀ pé kí wọ́n wá ta ọ̀gá mi ẹ̀ máa nípa yẹn ọwọ́ àwọn ọmọ ọmọ ẹ̀kọ́ ọba ọba sọ́ọ̀lì náà ọba ọmọ rà ìdílé àwọn nípa tó mọ̀ mọ́ òṣèlú lè wá wà àwọn ìṣọ̀kan tẹ́ pàtàkì ṣé ọwọ́ àrùn pé mo wà nínú ẹ tí òsì ń ta fẹ́ kọ́ ba àlékún ẹlẹ́ ọwọ́ ẹ̀ máa ń dáná ìjọba wa àbúrẹ́ ṣá. àjọ ìlú yásì kí ló gbé kalẹ̀ tó o fi wọlé ìsìn. ẹ tó ní ìdìbò àwọn tó ní ìdìbò bá ti wọn bẹ lórí ìdìbò. lọ́dẹ̀ sọ̀rọ̀ ọ̀kadà múlẹ̀ bọ̀. Ìjọba ń lọ àyè ní owó òní kí wọ́n sọ̀rọ̀ pẹ̀lẹ́ ní wọ́n tẹ̀lé òun lẹ́gbẹ̀ẹ́ ló ti pè é wọ́n tún ká lóko tó wà Kí á di tó fi wé mi ló fi ajẹ́ pé ìmọ̀ ajẹ́ kò sí. Wọ́n bá gbà ó fún ogún ìgbé mẹ́ra kò ní ìgbẹ́ ní mọ́ ẹ̀sìn nínú ìgbésí ayé rẹ̀. Mo yẹ kí ìlú fún yẹn lójúmọ́ kí ìyá rí fún yẹn nínú àwọn àgbàdo ìlú ìgbésí torí láti sọ̀rọ̀ tó wáyé bí kájìlì kálọ̀ kálọ̀ dáhùn nílẹ̀ ìrẹ́pà àti wá ọ̀nà àmọ̀ sáfù bẹ̀ àmọ̀ ọ̀nà ọ̀nà jẹ́ ẹ̀mú mi nítorí wọn jọ ń bẹ̀rẹ̀ ìyẹn mọ̀ nípa ní ọ̀nà ìyẹn mọ̀ nípa ní ọ̀nà wọn wà á lọ owó ti kọ̀ lọ́wọ́ ẹ̀ lórí mo ò ní mọ̀ èké o ti jẹ́ lọ́dọ́dọ́ àtàlà mi ara rẹ̀. Èmi là kó lórí ẹ̀kú wà nípa àwọn ìyẹn tó lọ́dọ̀ yìí ń tara ṣe àtúntò wọ́n fún Ádám ìyẹn ìyẹn tó lọ́dọ̀ Tọ́lá ti ń tọrọ èyí yóò túnyẹ̀ ṣùgbọ́n nígbà tó bá ti tóbi kalẹ̀ tó ọwọ́lẹ̀ ọwọ́lẹ̀ lè ti pọ̀ fún un ibi tí ó ń gbàgbé ti lọ́mọ. tó láwọn sọ̀rọ̀ bí ẹni ló ń ta wọn ló wọn bá padà gbòòrò fún gbà wọn ọmọ tó gbọ́ ọlọ́run ló ń gbà. owó ti di tiẹ̀ kódà wọn bá ọdún máa gba owó wàhálà àwọn ọmọ ọmọ gba ọba rẹ ìwọ lọ sí lọlọdún lọfíìsì táwọn bá ìgbà ń gbó táwọn bá ìgbà ń gbó owó jẹ ní lóṣù ọgọ́rùn-ún ọdún oṣù bá àtẹjọ́ lọ́dọ̀ lọ fà bá àtọ́ wọn á ìyàwó rẹ̀ ń jìnnà títú wọn ni owó wá ìyọ́kàn rẹ̀ ìyọ́kàn fún ní ìjọba fún ọ yìí wàhálà àti ẹ̀dọ́ ọmọ pàdé mi lálẹ́ ìgbà wọn. ẹ̀dọ́ ni wọ́n yẹ kọ́ fọ́ọ̀tì fọ́ọ̀tì mọ̀ ọmọ kan lọ bẹ nàìjíríà ó lórí tẹlifíṣàn pé ah, ó ti pé àmì ìfẹsẹ̀ pọ̀ nínú ìgbéyàwó ẹ̀yọ̀ owó àyè tí àwọn ọmọdé ẹ̀fẹ́ ti ẹ̀fẹ́ ẹ̀fẹ́ ti o àbí ẹ̀fọ́ ìfọ́sùn mẹ́rin ó sì ní owó ọ̀sán owó fọ́ọ̀tì mọ̀ mẹ́rẹ̀ bí wọ́n bá ti sọ̀ lẹ́kọ̀ọ́ kó tó lé bá dàgbà ní ìdí ọmọ rí lọ́sà á ti náà lẹ́gbẹ̀ẹ́ ọ̀sẹ̀ lórí wọ́n jẹ́ pé tọ́ọ̀tì tọ́ọ̀tì tọ́ọ̀tì náà láti máa wò èmi ti gẹ́gẹ́ bí ọ̀sọ̀ wa mẹ́rin péré lọ́kọ̀ lọ́kọ̀ náà ibi ìdẹ́láwọ̀ ọ̀rọ̀ ayélujára ayélujára ẹ̀sìn ẹ̀sìn ọ̀rọ̀ ìgbàlejò ọlọ́pàá ayélujára ìgbàlejò nígbà táwọn láwọn náà ní ẹni wọn ti gbọ́ sí ọlọ́run ìwọ náà gbọ́ sí ẹ lọ́pàá tó ti ọ pàdé lọ́nà. ìta ń lòdà ní pé ìta ń sọ lọ́dà ní pé ọlọ́run bá sọ pé báwọn káàdì yẹn ti ẹ̀ ti pé àwọn tó sáájú wọn náà nírọ́ nìyẹn. فعلم عندكم من علم فتخرجه لنا bí wọn kàn ń bẹ lọ́dọ̀ yìí tẹ́lẹ̀ yọjú ẹ sí wa إن تتبعون إلا الظن أتانا فلتبعي وإن وإن أنتم إلا تقولون برغة فلتنفع قل فلله الحجة البالغة sọkùnrin tó ọlọ́run ló ní ẹ̀rí tó bójúmọ́ tí ò lé síta tí ò lé síta padà ó yá àdáadáa òun àdìmọ́ ẹ̀yìn sábà wà ní ìlú ọlọ́run ìbá ti ìtọ́sọ́nà gbogbo ní pátá. ṣùgbọ́n òfin ní ìlú ọlọ́run ọlọ́run ọlọ́run ti rí àwọn tó ń bẹ àbúrò wọn pàdé ta. ó sì kọ́ bá dàgbà dàgbà ìnà àdéhìnà òtẹ̀lì náà ìmọ̀ dájúra àwọn ọ̀rẹ́ ìmọ̀ àkàwọ̀ ọlọ́run yà àlàyé ọ̀nà méjèèjì lẹ́kọ̀ọ́ mẹ́rin nínú kọ́ ya áàbì nínú kó dúpẹ́ lọ́wọ́ mìíràn bíkà sọ fún mi pé òwúrọ̀ wá nígbà wọn látọ̀dọ̀ ọlọ́run bàbá mi ṣá bani yíyí wà mí ṣá àlẹ́ ọ̀tọ̀. ẹ bá bá ẹ bá wù nínú ẹ̀mí ẹ̀ tó gbèrò láti nínú ẹ̀mí ẹ̀ láti mọ̀ ọkọ̀ sí ọ̀nà ẹ bá jẹ́ ìdèmí ní kó ṣe ṣùgbọ́n tó ṣe ọlọ́sìn mà nípa ìmọ̀ rẹ̀ ló pé bí ẹsẹ̀ kó ló ti ọlọ́pàá kan lọ díẹ̀ kò ti ọlọ́pàá kan ọ̀dà ìlú fún ọdún tó tẹ̀sà. Ìbò ń bu àdáwà tẹ̀sí ìlú lọ́dọ̀ ló ti àtàn kan fẹ́ lọ́dọ̀ mi. Nígbà tí kò ní ìlànà ẹ̀ lọ sa bí pẹ́pẹ́ tí kò ní ìlànà ẹ̀ ní ìlànà sí ìlànà ayé mi lọ. Ẹ̀ńtí ọ̀la gbòòdì oṣù wa kò mẹ́rin àjọ lọ. Ngbò olú wa náà wọ́n kódà ẹni ní orí ìdòwò lẹ́yìn yìí ẹ̀dùn máa ń bẹ̀. ẹjọ́ ìtajà akọ̀lẹ̀ kò ní kí ọwọ́ àtàjù ẹ̀mí lọ. pé ọlọ́pàá wá jẹ́ ẹni tó lò ìdòwò balẹ̀. tí èyí ṣe yí pé kò ní agbára tó ti gbà lọ́la. kìí ṣe pé kò ní ìrànlá tó sọ pé mọ́sálásí á. ìnà kadẹ́ tẹ̀lé ìlà ìmọ̀ àkìrọ̀ wà ìmọ̀ àkàwùrọ̀ àti kàlàyé ojú ọ̀nà tó mẹ́rin lẹ́yìn kílà kílà káyé rẹ̀ kọ́kọ́rọ́ ní ìmọ̀ àkìrọ̀ ìmọ̀ àkàwùrọ̀ wà ìmọ̀ àkàwùrọ̀. nínú kó mo rí wọ́n kọjá mọ́ mi ní òdodo àti òkèèrè lọ́rọ̀ wà á fi wà á sàwùwà á fà á yẹ ká mọ̀ ha ìdúró ra ha wà á sàwùwà قد أفلح من زكاها وقد خاب من دساها Ọlọ́run ni wọ́n ti wà wọ́n sọ̀rọ̀ wá òun fi ẹ̀mí ọmọ ẹ̀mí ìyẹ̀dúrà tí kì í tọ́nu ìtẹ̀lọ́wọ́ ẹ̀ òun ti dúra wọ́n máa ń sọ̀rọ̀ wá òun ọlọ́run tó ń tó ń tó ń tó ń dá ní tó ń wọ́n yé. Àádé á máa ha òun dúra wọ́n tẹ̀lé wá ha ọlọ́run ló jẹ́ kọ́ mú aláìsí sẹ́ni ìtẹ́sẹ̀ ẹ̀kọ́ òun náà lọ́mọ ẹ pé ìwà kò kí ìrèlè ìwà ìrèlè ọlọ́run nílé. kọ́lé afúláhà máa ń dà sáà ẹ bá pọ̀ ẹ̀yìn rẹ̀ mọ́. kọ́lọ́ sí i kọ́lé dáadáa ó kéré wà kọ́lé kọ́lábà máa ń dà sáà. ọ̀yà bí wọ́n kọ́lá bá wọn tó wọ́n tó wá. dáta onáà ní pé kéèyàn ó fi nǹkan sí nǹkan tó ti báyìí ọmọ ọmọ àtẹ́lẹ̀ òwúrọ̀ wọ́n wá sí ọ̀sán wọ́n wá sí pàṣẹ wọ́n wá sí wọ́n wá sí gbogbo ẹ̀ láì bá pàpọ̀lẹ̀ káàbà ń dàgbà. ẹni tó máa mà lọ sí aburú sí abẹ́ ẹnu ẹ̀mí rẹ̀ tí bí bá rí ayé rẹ̀ lọ ìwé ẹ̀mí bẹ́ẹ̀ olódòwò. ọdún náà máa fi bẹ̀rẹ̀ ọ̀dà ẹni yóò fi wọn tọrọ gbà fáwọn àwọn ọmọ ìlú ọ̀dà ìlú mẹ́rin ilé ayé ní òkú tí màlúù yà bọ̀ yọ ọ̀nà ọ̀dọ́ àtàwọn anáṣẹ́gbẹ́ ní ìjọ ọ̀dà ọ̀nà ọ̀tí rọrùn àkàkọ́ bẹ́ẹ̀ ni. ṣe ìtọ́ ìdókòó sí ọ̀rọ̀ tí lọ́wọ́ ẹ̀ dìrọ̀ owó oní ìrádà oṣù kó wà nǹkan méjì náà lè ló ní orílẹ̀ èdè àríwájú ọ̀rọ̀ onílòwò ẹ̀sìn tó fi lè sọ pé bẹ́ẹ̀ sílé àti lọ́sílẹ̀ oṣù ní kú wà ní agbára tọ́lọ́ ti bọ́ ẹni tí ọ̀bá ti ìrádà oṣù ní màdùnú oṣù ní wọlé yàrá. àti kọ́dà àti ọ̀dà yóò máa tẹ̀wọ̀n sí rẹ̀ nígbà tí o fi làádà o lè là bẹ́ẹ̀ tó ẹ bá ní tí ò ní kú ọlọ́run ní tí ti gbé ọlọ́run ní ní lọ́wọ́ ọlọ́run ní ọlọ́run tó pẹ̀lú ọwọ́ á ní ẹ̀ pé fi báyìí kíkẹ́ tí máa tó ti ọmọ mọ́sálásí lé ọ̀rọ̀ ilé atẹ́wó lọ́ba lọ. oní èrò obìnrin ti dáì dìde lọ ilé atẹ́wó obìnrin kú ọwọ́ á ní rárá ni ọba ti ṣe o tí ìbá ti kádàrá ọba ti ṣe mọ́ o. ìtumọ̀ kádàrá ni pé ọlọ́run ti di mọ̀ sí kó nítorí mọ̀ pé. tó tíjà bàríyà náà ti pè é àánú ọlọ́run àánú tó pé mi tí ò sí èmi níbẹ̀ kò ní ta omi dáná lọ́run dáná àti ìyá tí ó dùn bí àwọn ará ẹ̀ ń bá lẹ́kọ̀ọ́ sí ìbẹ̀rẹ̀ ìlọ́run yìí ẹ̀ ń bá lẹ́kọ̀ọ́ sàánú ọlọ́run sàánú ẹ̀ ẹ̀ ń bá lẹ́kọ̀ọ́ sí yà ọlọ́run sí àwọn tí ò sí èmi níbẹ̀ so kọ́tàkùrà wọn àtọ́ ọlọ́run bá ti gbọ́dọ̀ sọ wọn lọ́sọ̀rọ̀ ọlọ́ni wa rahmatí wa káàdì òlìlàṣẹ àánú èmi ọlọ́run kò sí tó fi ilẹ̀ yọ ọ̀la. ẹni tó ní ọlọ́run bá ń jẹ kí àdáyé ti yá àmì yẹn nígbà tó wà nílé ayé ní ọ̀sán tó lò láàmú ọlọ́run. ọmọ ọ̀rọ̀ ayé rárá kí ẹ ṣe ibi ẹ̀rọ yìí dà ọmọdé tó wájú ọlọ́run. àwọn ọmọ bá tún kékeré lásán ìdájọ́ wọn tó ọmọ mọ́tì lọ́dọ̀ máa ń káyọ̀ lọ́dọ̀ àti ìṣẹ̀lẹ̀ náà ọmọ káyọ̀ lọ́dọ̀ ó ti lọ́dọ̀ àwọn àbá àwọn bẹ́ẹ̀ nínú àjẹ́ náà kára àwọn ọlọ́wọ́ ti tẹ̀sí láti fi hàn kí ọkọ̀ ọ̀la ti fi wọ̀ náà ètò bá wá wà ló fi àwọn náà yọ ọ̀rọ̀ lọ́wọ́ àti àti náà ètò dá ọlọ́wọ́ wò náà yọ ọ̀rọ̀ àánú ọlọ́run aláàánú ọlọ́run yóò àánú rẹ̀ nípa ẹtọ́nà bá ti yàjẹ́ láti yá mà ó ti gbádùn àwọn ọlọ́gbà lọ́dà rẹ̀. ọlọ́run ti sọ fún wa pé àánú kárí gbogbo nǹkan ìjà wọn ó sì lè kókó ó ti sọ fún wa káàdì ní kí wọ́n ti fẹ́ yà. ọlọ́run sọ fún sọ́ọ̀tù níyẹ ayàtọ̀ ní mẹ́rin àti fífi fi wá pọ̀jù mẹ́rin àti fífi ọlọ́run bá ti sọ pé nàbí ìdájí àní ànàgbà ó rọrọ̀ yìí. وأن عذابي هو العذاب الأليم àwọn ẹrú mi ti lẹ́yìn ayé àwọn ẹrú sí mi sọ fún wọn ike mi ọlọ́run ní alákòóso aláàánú ìsọ̀rọ̀ ìsọ̀rọ̀ pé ìyá mi ìyá tèmi ọlọ́run ti bá mi jẹ ẹ̀yà wà láàá dáàbò láàbì ó ń dìyà tó bí ẹlẹ́sẹ̀ lóru tí ilé ayé òun ti ń ṣeré ni wọ́n ti fẹ́ wọn ó tún kú òlé wọn tún jáde wọn ó ti fi padà rárá ní òkèlè nínú àdá tó yà lọ́wọ́. ọlọ́run bá ti sọ fún wa bí ayé àyẹ̀gẹ́ ibi àwọn tí wọ́n bá lẹ́tọ̀ọ́ sí àjọ ọlọ́run ká lù wọ́n ní kúrọ́sì àrà ayé àwọn tuntun sí ìtajà ọlọ́run ní kọ́ra dábì òbí òbí ìmọ̀lẹ̀ àjà ẹ̀tọ́ bá ti wà ní ìròyìn ọlọ́run ìyá mi ọ̀bà fún arákùnrin ti ní wọ́n ti àti ìṣòro làjẹ́ yẹn àánú mi ó ti kárí gbogbo nǹkan pátápátá bàtà àti ìṣòro àá ìyẹn ọlọ́run lílẹ̀ ìgbà yà sàkó báwo tí a bá tó àti ní ọlọ́run tí a bẹ̀rù ní ọlọ́run wà yóò tó nàìjíríà àwọn tí a ń yọ sàkà wà lílẹ̀ yìí nà fún yà yà sí náà yóò mi nù. àtàwọn tó yẹ kí wọ́n ní ìgbàgbọ́ sí ọ̀rọ̀ àwọn ọlọ́run náà tó kalẹ̀ á sì àánú yẹn á sì lọ́rọ̀ yẹn fún ọlọ́run tó sọ fún wa ní kúrọ́sì قالوا بلا قل سميع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء فنسوا ما قالوا وقتلهم الأنبياء بغير حق ونقول ذوقوا عذاب الحريق ذلك بما قدمت أيديكم وأن الله ليس بالظلام إني العزيز الله أكبر ọlọ́ọ̀ni àdínẹ́bí sọ fún wa wípé òun ọrọ̀ ń dúra wípé bá ti rí láàmù ọba ti wà pẹ̀lú kọ́lù àkókò ọjọ́ láàmù láàmù kí ìjàmbá ti sọ̀tà tàbí ìdùnnú kọ́lù jẹ́ torí ẹ̀rẹ́ jẹ́ pé sọ́mà ń sọ ìtọ́ wọ́n mọ̀ sábà lè là pẹ̀lú ìgbà tó ń dúra ní fún lágbáwá wọ́n bẹ̀rẹ̀ ní pẹ̀lú pé lágbáwá òsì lẹ́gbẹ̀ẹ́ onímọ̀ pé òsì náà tẹ̀lé lọ́wọ́ òǹkúra nìyẹn ó sì jẹ́ pé sọ̀nkọ́ òní ìdìbòrà. làkọ́lé tẹ̀lé àlùbáàmù káwọ́lẹ̀ lẹ́bi káwọ́lẹ̀ lẹ́bi iná kọ́ọ̀lù iná ńlá àkọ́bí. ọlọ́ni òǹkúra dájúdájú tó ti gbọ́ gbónú àwọn tí wọ́n sọ pé ọlọ́run bá ti pa á lábà. wà láti àgbẹ̀yà pé àwọn ẹni ọlọ́rọ̀ àwọn yòókù nìyẹn àwọn yòókù tó àwọn yẹn. àmọ́ àti lọ́ba mi kọ́ ọ́ táwọn <laughs> ní ìdìkan ló lòdì sẹ́yìn ní ìdíwọ̀n àwọn kàrà ní ẹjọ́ òòlù àwọn àwọn tálákà ní ẹjọ́ òòlù àwọn ní ìdìkan tó lọ́dọ̀ àtẹ́wà tó ní ìdìkan tó àwọn. ọlọ́wọ́ ajé ti padà àkọlùkẹ́ ní aláwọ̀ káwọ́lẹ̀ lẹ́bí iná pàálù iná wà àbàkù irun wà ní àdúrà. ọlọ́run ti gbọ́ gbọ́dọ̀ àwọn tó wọ́n ti òsì sọ́dọ̀ ọ̀rọ̀ wọ́n sọ pé àwọn làwọn jẹ́ ọlọ́rọ̀ ìdí asọ akọsílẹ̀ wà kọsílẹ̀ àbúrò àǹdíyà àbúrò ìlẹ̀ hakim àti pípa sẹ́ńpà àwọn ànábi ọlọ́jọ́ kìíní àná ànábi gàdáyé pípa ní àwọn ànábi oríṣiríṣi pípa nípa wọn. ní ọ̀nà tí ọ̀gá lẹ́tọ̀ wọ́n nà kú lóko àgbà abalẹ̀ kárí rẹ̀. àwọn àtọ́kùn ẹgbẹ́ ẹ̀dọ́ tó ìyà iná ijó ẹ̀dọ́ tó wò lálẹ́ kìí àmọ́ kí ni ẹ ṣe kí ni ẹ taburú tí bá wà nǹkan tí wọ́n wọ́n ṣe ìtaburú ló gbé ìyá ọlọ́run dàbí kàdùnà kọ́jà lọ́bí ayé bí ọlọ́run ṣe yàtá àtijọ́ wọn nítorí fi hàn ti fi síwájú ní wàá náà wọ àlè ìtàlẹ́sọ̀ láàrin ìlú rẹ̀ ẹ ti gbọ́dọ̀ lọ́wọ́ kó dájú ọlọ́run bá àdéjọ́ lá ìròyìn sàbòsí sí ẹ̀dá kẹsàn rárá kò ní sàbòsí sí ẹ̀dá kankan rárá ẹ ń bá nẹ́tọ̀ọ́ sá àwọn ọlọ́run sá àwọn ọ̀rọ̀ láyé ti àmọ́ ẹ ń bá nẹ́tọ̀ọ́ sí ìyá ọlọ́run sí ìyá rẹ̀ láyé àti láyé ti àmọ́ ṣùgbọ́n gbogbo wa pátá lájọ́ nínú àwọn ọlọ́run rẹ̀ ọlọ́run ìmọ̀ ní àmìlà sọ́ra káńpá ní náà fi yí wà mọ́ ní àṣà àtọ́ àlè ha wà mọ́ ọ̀dùnkà ìrọ̀lá àti ìlẹ̀ àdìyí kódà olórí lọ́lọ́pàá lórí ẹ̀ náà nìyẹn alẹ́ ẹ̀kọ́ ni kọ́lọ̀ tó kà lọ ayàkọ́rẹ́ ti torí ara torí ara mú àtúntò ìjọ lọ́ba kan ọlọ́run ti máa ní àdínlá sọ ọ̀rẹ́ kan ẹ̀ bá ti tẹ́lẹ̀ wálé náà sí sábà ní yá rẹ̀ wà máa ní ata à ẹ̀ bá kàdúró bá lè ha ìjà rẹ̀ yọ̀ọ́ jẹ́ pé wà máa rọ̀ bùkà lọ́dọ̀ ńlá ní ilẹ̀ láàbí ọlọ́run bá rẹ kiri kò ní sábà kiri sábò sí ẹ̀dá ẹ̀dá gbòdì lọ́nà. a parí ẹ̀ pẹ̀lú gbóná ọlọ́run bá sọ pé láàyè sáyọ àdúgbò ẹ̀rọ bá lù wọ́ọ̀rọ̀ mi lè sá lùú ayàtà máa ń kà lọ́pọ̀lọpọ̀ bá yẹn sọ́ọ̀tì àbíyá máa ń tàbí twenty one and twenty three ìgbé ní alájà ní wọn ká lóko ọ̀sẹ̀ ló wá lọ lọ́sẹ̀ ní ìyá wọn kọ́lọ̀ kó wọn aláṣọ ọ̀rọ̀ dáadáa ọ̀ tó kọ́lọ̀ bí awọ ẹni kọ́lọ̀ kọ́lọ̀ ti pa àwọn ọ̀rẹ́ láyé àti láyé ìyá wọn ọlọ́mọ ti di àmọ́ ìjà kó tó di bá lọ ká ìdẹ́sẹ̀ náà láti tó di lọ́wọ́ láàrin. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وارزقنا فيمن توليت Amen.